ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti life world media ministry tí ó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bma global èyí tí ó wà ní nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ òní ẹ jọ̀wọ́ jẹ́ fún àdúrà ọlọ́run pàtàgbára adúpẹ́ torí pé ẹ̀yin ọlọ́run wa adúpẹ́ torí pé ẹ̀yípo padà adúpẹ́ fún àánú àti orí ọ̀fẹ́ mìíràn tẹ̀fi fún wa láti lè tún pàdé láti lè gbọ́ ọ̀rọ̀ yín lónìí mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yín kó bá ayé wa pàdé kó ṣọkan wa ní rere káde alábùkún fún ní ìpàdé iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kí orúkọ yín kó sì di àyìn lógo ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ní òní yìí ní agbára ọlọ́run a máa bára wa sọ̀rọ̀ lórí àkòrí èyí tí mo pè ní ìyìnrere tí a yí padà, ìyìnrere tí a yí padà. Perverted, a perverted gospel. Ehn, a ó kà láti inú ọ̀rọ̀ Ọlọ́run, láti inú ìwé Galatia orí kìíní, ìwé Galatia orí kìíní láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹwàá. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì wípé ó ní ẹnu yà mí nítorí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sínú oore ọ̀fẹ́ Kristi sí ìhìnrere mìíràn èyí tí kìí ṣe òmíràn bí ó ṣe bí ó tilẹ̀ ṣe pé àwọn kan wà àwọn kan wà tí wọ́n ń yọ yín lẹ́nu tí wọ́n ń fẹ́ yí ìhìnrere Kristi padà ṣùgbọ́n bí ó ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá bí ó bá wàásù rere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ jẹ́ kí ó di ẹni ìfibú bí àwa ti wí ṣáájú bẹ́ẹ̀ mo sì tún wí nísinsìnyí pé bí ẹnìkan bá wàásù rere mìíràn fún yín ju èyí tí ẹ̀yin ti gbà lọ jẹ́ kí ó di ẹni ìfibú ǹjẹ́ nísinsìnyí ènìyàn ni èmi ń yí lọ́kàn padà tàbí Ọlọ́run tàbí ènìyàn ni èmi ń fẹ́ láti wò ni nítorí pé èmi nítorí pé bí èmi bá sì ń wu ènìyàn èmi kì yóò ṣe èmi kì yóò lè ṣe ìránṣẹ́ Kristi ẹ ké hallelujah ẹ̀rí ọ̀rọ̀ Ọlọ́run tí a kà fún wa yìí ẹ̀rí bíbélì jẹ́ kó yé wa wípé àwọn kan ni wọ́n wá ẹ̀yàn ó dá káti ẹ̀ bẹ̀rẹ̀ báyìí tá a bá tiẹ̀ wo inú àwọn àwọn àwọn àwọn àwọn àwọn tí ohun tí a ń pè ní social media nínú àwọn ìwé orí afẹ́fẹ́ àwọn ìròyìn orí afẹ́fẹ́ èyí tí a ń pè ní social media ẹ rí i pé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ohùn àti onírúurú àwọn èròńgbà àbí àwọn èrò tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí à ń gbọ́, ìwàásù tí à ń gbọ́ níbẹ̀ ni wọ́n jẹ́ èyí tó jẹ́ pé wọ́n léwu. Ẹ ẹ̀ rí i, a sì rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí tó pọ̀ jù nínú àwọn ìwàásù wọ̀nyí tí ó ló ló ṣẹlẹ̀ nínú ayé nínú ìjọ àtijọ́ nínú ìjọ àkọ́kọ́ èyí tó jẹ́ pé gbígbọ́ rẹ̀ bíi tìgbà yẹn bíi tìsinyìí àti wíwùwà rẹ̀ bíi tìgbà yẹn nísinsìnyí ó jẹ́ ìdúró tì àbí ìgbẹ́kẹ̀lé irọ́ èyí tó jẹ́ pé ó léwu lọ́pọ̀lọpọ̀. Paul àpọ́stélì kò tí ẹ bẹ́ṣù bẹ̀bà kò gbé ọ̀rọ̀ yìí yípo ẹnu rárá nígbà tó yẹ pé lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tó kí wọ́n tán tó kí àwọn ará àwọn ìjọ Gàlátíà tán ní orí ní ní orí kìíní ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ karùn-ún lẹ́sẹ̀kẹsẹ̀ ló sọ pàtàkì ètí ìdí ẹ̀ tó fi kọ lẹ́tà yẹn eléyìí náà sì ní wípé ó fi ẹ̀hónú àbí ìyàlẹ́nu rẹ̀ ó fi hàn lórí ìjọ tó yẹ pé ó dàgbà ìjọ kékeré yìí tó yẹ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí lẹ́yìn tí wọ́n ti gbàgbọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ń di apadà sẹ́yìn ẹ rí pé ó a lè rí bíi pé Paul apostole ó lé ìwé tí ó kọ yìí òun ló fẹ́ jẹ́ ìwé tó jẹ́ pé ó fẹ́ mú mú láyà ẹ̀ tí ó kún fún ìtara tó fẹ́ pọ̀ ẹ bóyá torí pé eléyìí ló máa kọ́kọ́ jẹ́ epistele tí ó máa kọ́kọ́ kọ ni o nínú èyí tí kò tíì mọ bí a ti ṣe lè fi ìbínú sí abẹ́ ìṣàkóso àbí sí abẹ́ ìtọ́jú ẹ̀rí ó jẹ́ ìyàlẹ́nu ẹ̀ àti ìbínú yìí ẹ rí i pé ó farahàn nínú ìwé èyí tí ó kọ yìí ìdí ẹ̀ ni wípé ó jẹ́ tí ò fẹ́ téèyàn ò fẹ́ lè máa rò àbí téèyàn ò tiẹ̀ tó kọjá èrò ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ wípé àwọn tí wọ́n jẹ́ olùtẹ̀lé Jésù Kristi nínú ẹni tí yẹ pé wọ́n ti wàásù òtítọ́ ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run tó dúró lórí oore ọ̀fẹ́ Ọlọ́run èyí tó yẹ pé dúró lórí èyí tí à ń pè ní tí à ń pè ní ìrere tó yẹ pé àwọn ènìyàn wá wá wọn láti máa lọ sínú ìrere mìíràn èyí tí kìí ṣe ìrere gẹ́gẹ́ bá ti ṣe rí ní ẹsẹ̀ ìkẹfà ẹ̀rí. Paul aposteli ó nawọ́ sí ibi tí ìṣòro yìí gan ti wá òun náà sì ni wípé àwọn kan nínú àwọn ẹlẹ́kọ̀ọ́ èké ni wọ́n wá tí wọ́n sì wá dárè òpòrúru tí wọ́n sì mú ẹ̀kọ́ àjòjì tó jẹ́ ìrere mìíràn tí wọ́n ti lọ́ ni wọ́n mú wọnú ìjọ yìí tí a bá ń sọ nípa pé kéèyàn lọ́ nǹkan ó túmọ̀ sí pé kí a ní ìpinnu láti yí nǹkan tí ibi tí ó yẹ kí nǹkan lọ láti yí padà ṣùgbọ́n tá a bá wo inú ìtumọ̀ ìyípadà nínú ọ̀rọ̀ gíríkì yìí ó túmọ̀ sí wípé kéèyàn kúkú wá sọ ohun kan di nǹkan tó jẹ́ pé ó yàtọ̀ pátápátá bẹ́ẹ̀ ni àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n ṣe sọ ìrere di ohun tó yàtọ̀ pátápátá tí wọ́n mú ìrere tí wọ́n sọ di tí wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ́ ẹ̀kọ́ èké láti jẹ́ kí ìrere kú di nǹkan mìíràn kí ni tí mò ń sọ òní wípé ọ̀rọ̀ tí Paul àpọ́sẹ̀lì sọ ó ń fìdí múlẹ̀ lórí bí ó ti ṣe bó ṣe lágbára tó bó ṣe lẹ́rù tó wípé ó fi ọ̀rọ̀ méjì gbáǹkọ́ gbáǹkọ́ ó fi lọ́lẹ̀ wípé ìbínú Ọlọ́run ní ègún bóyá lórí òun ni o àbí lórí áńgẹ́lì kankan tó bá wá wá láti lè wàásù ìrere Jésù Kristi tó yẹ pé ó lòdì láti lè wàásù ìwàásù ìrere tó yẹ pé ó lòdì sí àgbékalẹ̀ ìrere tòótọ́ bí ó ti ṣe rí lónìí òun náà sì nìyẹn wípé ọ̀pọ̀lọpọ̀ ló ń wo àwọn ènìyàn lónìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ń wàásù ìwàásù tí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìyìnrere Jésù Olúwa wa ẹ̀rí ìwàásù ìyìnrere yìí òun ló sì jẹ́ ohun kan ṣoṣo tó jẹ́ pé ó wu ọlọ́run torí pé àgbékalẹ̀ ọlọ́run ni ẹ̀yin ará mi lónìí yìí mo gbàdúrà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nínú àdúrà wípé ọlọ́run gba Pọ́ọ̀lù là pé ọlọ́run gba Pọ́ọ̀lù là ẹ̀rí bí ọlọ́run ṣe pàdé bí Jésù ṣe pàdé Pọ́ọ̀lù ní ọ̀nà Damasku bẹ́ẹ̀ náà ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run fi ọgbọ́n ó fún ní ẹ̀kọ́ àti ìmọ̀ ó fi fún láti lè kọ́ àwọn ọmọlẹ́yìn Jésù Kristi mo gbàdúrà pé lórúkọ Jésù irú eléyìí náà ni yóò jẹ́ ìpín èmi àti ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù mo rọ̀ wá ẹ jẹ́ ká ṣáà farabalẹ̀ láti lè ní àgbọ́yé ní orúkọ Jésù á rí àánú gbà ní ọjọ́ mẹ́jọ a ó máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí mo gbàdúrà pé a ó fi ayọ̀ pàdé ní orúkọ Jésù ìwọ tí o bá fẹ́ pè mí o lè pè mí sórí aago plus two three four fún ìbéèrè tàbí ìwádìí ohunkóhun plus two three four eight one zero five seven seven eight nine five four bákan náà ló bá ní ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí ní orúkọ Jésù Kristi níjọ́ mẹ́jọ a ó fi ayọ̀ pàdé o Jésù ni Olúwa ó dàbọ̀.